الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون اتقوا ربكم وراقبوه في السر والعلن واعلموا أنكم ملاقوه ثم تجزون بما كنتم تعملون أيها المسلم اعلم أن الإسلام قد حرم النميمة وعدها من كبائر الذنوب والكبائر من المهلكات نسأل الله السلامة والنجاة وهذا الداء يا عباد الله أكثر ما يكون بين النساء فاحذري منه يا أختاه المسلمة فإنها الحالقة ولقد ذم القرآن النميمة وذكر شيئا من صفات صاحبها فقال عز وجل ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم يا عبد الله ويا أمة الله اتق الله في نفسك واحذر من الوقوع في هذه الصفات الذميمة فوالله إن النميمة من أسباب إيقاع عذاب القبر ولو كنت من جماعة الزهاد أو كنت من زمرة العباد لنستمع إلى, حال إلى هذا الحديث العظيم المبكي لنستمع جميعا إلى هذا الحديث العظيم المبكي لمن له عقل أو مثقال ذرة من إيمان ففي الصحيحين عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير بلى إنه كبير أما أحدهما فكان يمشي بالنميمة وأما الآخر فكان لا يستتر من بوله متفق عليه alhamdulillah ọ̀pẹ́ ni fún ọlọ́run àti àsọ̀láàtù fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yẹrù tí ọlọ́run ìjẹ́ká tó rárá wa lé tí pé ká bẹ̀rù ọlọ́run kò rí lára bẹ̀rù ọlọ́run ọba ara rẹ̀ ni ọ̀nà àbáyọ fún wa láyé bákan lára bẹ̀rù ọlọ́run ọba ni ọ̀nà àbáyọ fún wa ní kò sóògùn kankan tó lè la ọ̀nà fún ọdún fọ́ padà síbi ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba lọ alukurani ló tọ́jú lè lè fún wa bí nǹkan bá lé padà sọ́dọ̀ ọlọ́run kó bẹ̀rù ẹ̀ báwo ló ti bẹ̀rù ẹ̀ kó ju haramu sílẹ̀ báwo ló ti bẹ̀rù ẹ̀ kó ṣe ń tún paola pẹ̀lú bóòsù tó o bá ti ṣe ó rí pé ọ̀nà tó dìní yóò kìlẹ̀ yóò là padà ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìjẹ́ o yóò sì gbé wálé èrè gbogbo tẹ́lẹ̀ àbàtẹ̀lá yìí bákan náà kìí sí ìbéèrè lásán yóò san wálé san tá a bá ti dáadáa yóò sì jẹ wá níyà tá a bá sì jẹ ọ̀gá ẹ̀yọ́ hali muslim ẹ̀yin mùsùlùmí ẹlọ́wọ́ máa pé ẹ̀sìn islam ó ṣe àwọn àwàkán léèwọ̀ pé àgbọ́dọ̀ débẹ̀ ọfà wá pé àgbọ́dọ̀ súnmọ́ àwọn ìwà kan tí a bá ti súnmọ́ bẹ́ẹ̀ à ń súnmọ́ náà nìyẹn ọlọ́nkọ́lá wà kó níbi ìyá náà kí ni àwọn àwa náà nínú àwọn àwa náà o náà ni ìwà gbọ́sókè sọfúnsàlẹ̀ gbọ́sìsàlẹ̀ sọfúnsókè tí wọ́n pè ní òfófó ní èdè Yorùbá ìsìláàmù ní haram ní ọ̀bọ̀lọ̀ jílẹ̀ tó bá wà ń bẹ̀ tẹ́lẹ̀ jáde kó ń bẹ̀ kọmọ́bà ti wà ní àwọn ẹni ìparun níwájú ọlọ́run ọba tí wọ́n bá sí ń bẹ̀ tẹ́lẹ̀ tó ń sá túbọ̀ kaba irigbónà nínú àwọn ẹ̀ṣẹ̀ tí máa pa sẹ́ẹ̀rẹ́ máa yàn nínú àwọn ẹ̀ṣẹ̀ kàbìtì kàbìtì nínú sẹ̀ríà iná lọ́wà ẹ̀wà lọ mọ̀ pé àìsàn tá ń sọ yìí tá a mọ̀ sí òfófó yìí ká máa sọ tòkè àwọn Yorùbá sọ pé ọ̀gbọ́ teku sọ fún ẹyẹ ẹni tí ń gbọ́ teku sí ń sọ fún tẹyẹ ọ ń gbọ́ tẹyẹ ọ ń sọ fún teku ẹni ọmọ yìí pé àìsàn yìí ọ̀dọ̀ ẹ̀yin obìnrin lọ parí jù lọ ẹ̀yin ọkùnrin náà ni ọkùnrin tó bá ti wá tó obìnrin ó náà ti dà ó ti di kàtígórì náà pẹ̀lú àwọn obìnrin yẹn àwọn obìnrin ni wọ́n ní àìsàn yẹn jù lọ́bàá tó fi jẹ́ sí pé mọ̀ ń pè wá sákìrèsì gẹ́gẹ́ bí alùkọ̀rán náà ti ń pè wá gẹ́gẹ́ bí anábì náà ti ń fà wá létí pé kájínà ẹ̀yin obìnrin especially torí tọ́fà tó fi pọ̀ lọ́dọ̀ ẹ̀yin obìnrin ó ní pé ẹ̀lẹ̀ máa rojọ́ jù obìnrin rojọ́ jọkùnrin lọ gbogbo ẹnikẹ́ni tẹ́nu ọ̀yọ̀ ọba ti dákẹ́ tó jẹ́ sáfẹ́ máa sọ̀rọ̀ gbogbo gbà yóò sọ tí ọ̀yọ̀ kọsọ jáde tó fi jẹ́ sí ànábì àlẹ́ ìṣọ́ra ọ̀sẹ̀lá ó ní tọ́ ọba fẹ́ ẹni tó bẹ̀rù gbọ́jọ́ gbé ìdí àlùfíà màgbọ́ tó bá fẹ́ wà nínú wọn

àwọn nǹkan tọ́lọ́ ń sì ní ká máa ṣe ọ̀pọ̀ apáwọ̀ká naam man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran ẹni tó bá máa fún gbọ́lọ́ngbọ́ tó sì gbà fún wọn pàdé ọlọ́run kọ máa sọ tọ́dá ni tọba tí wọ́n mọ̀ wípé dáadáa ò sí ìsọba ààrùn tí ẹ ti bá ẹnu ẹ̀ mọ́sàn tí ò yẹ sọ jáde náà ẹ̀yin obìnrin ẹ̀yin ni àìsàn máa gbọ́tòkè sọ fún títàlẹ̀ lọ́gbàjẹ́ jù fún yín à ń pè ní ẹ̀jẹ́ ká sọ́ra o àìwéwu tí ń bẹ níbi ká máa gbọ́ òkè títàlẹ̀ ká máa gbé ìsàlẹ̀ sókè ọ̀pọ̀ púpọ̀ fún àwùjọ àti fún ìwọ gan lára àti jẹ́ tọba wọnà sàárè rẹ̀ padà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n sálàyé tí wọ́n sì fọwálé jí pé ká jìnà síwáyé ọlọ́wọ́ subhanahu wa ta'ala àyà tọ́lọ́ wọn bá fi ròyìn olófòfó ní alukur'an àyà ńlá ni tàbá wọnú ẹ̀mọ̀ wò ọlọ́wọ́n bá sọ fún ànẹ́bì sallallahu alaihi wa sallam wala tuti' kulla halla ìwà ànẹ́bì mọ̀ ń wọ́nu ẹ̀ látútẹ̀ mọ́gbọ́ ò mọ́tẹ̀ mọ́gbọ́ mọ́tẹ̀ mọ́lìtìn kulla hallafin mahin ọlọ́wọ́n bá kọ́kọ́ ròyìn ni kulla hallafin mahim ọlọ́niwá anábì má tẹ̀lé àwọn tó jẹ́ sí pé wà láìtàlà ọlọ́ni ẹ́sà má fi búra gbogbo ara àwọn òròyìn olóòpọ̀ tẹ́nìkan bá gbé nǹkan kan wá bá tó ní àá báwo ló ṣe rí báyìí ó ṣe ọ̀pẹ́ wọ́lá wọ́lá kúlàhàlà olóòpọ̀ yóò ròyìn ẹ̀ ọ̀nà ní wípé ní máa fọlọ́wọ́ bá búra kò jìnà sẹ́nu ẹ̀ olóògbò ni kúláhàlà ọlọ́niwà náà má tẹ̀lé wọn mahim ẹni yẹ̀yẹ́ olóògbò ìlàpàlẹ̀ aṣọ yìí tí bá ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti lọ gbé aṣọ òfófó wọ̀ lọ́mọ bọ́ yẹpẹrẹ bí àbá ti ẹ̀sọ́ kó jí àwájú ọlọ́run ó yẹ kó ti tó ẹ̀tẹ́ tó sì tọ́ gbẹ̀tẹ̀ níbẹ̀ ẹ̀ kó kúrò mẹ́ mahim ẹni yẹ̀yẹ́ ẹni ilẹ̀ onáà ni olóògbò bó bá jẹ́ pẹ́ ní yìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá mú bá òkùnkú láti máa ṣe ọ̀dẹ̀ ní àbùkù tó bá jẹ́ pẹ́ ní àbùkù ní ọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá tó ń sòfò fún àbùkù rẹ̀ ọmọ ẹgbẹ́ alágbèéká àbùkù rẹ̀ wà máa gorí àbùkù kan ó làálà ọlọ́run ọba sọ pé má tẹ̀lé wọn mahin ẹni yẹ̀yẹ́ ni wọn ní ìṣẹ́ ni àpọ́nlé bí ẹ wọṣọ tó dára lọ́rùn báyìí àwọn èèyàn ẹ̀ ẹ̀ onídàálérú dálérú bógun káàtọ̀ dáa sí máa rẹ̀ ẹ̀ tí wọ́n bá ti ń ròyìn rẹ bá ń pẹ́ tọba wá iye kan ibẹ̀ ń dàrú àà lọ́mọ pé kẹ́ ń bàjẹ́ lọ́nà rẹ̀ ọlọ́run wa ìyẹn fi má tẹ̀lé kó láhàlá ẹni tó jẹ́ sí pé mímọ akọlọ́run búra kọ̀ jọ́dún torí pé wọ́n fẹ́ gba yìí lọ́dọ̀ àwọn èèyàn ó sì fẹ́ káwọn èèyàn gba tó ń sọ fún ọgbà gbọ́ mahim ẹni yẹ̀yẹ̀ ni wọn. ẹlẹ́ẹ̀kẹta Haman ọmọ ọ̀rọ̀ ẹ̀yìn tọ́bàjẹ́ tọ́bàjẹ́ tó ń sìn má bàbá yọ̀ ọ́ mú àwọn ròyìn yìí àbàlá olóhùn kọ̀bọ́lọ̀ mọ́mọ́ rẹ̀ yìí tẹ̀ tó bá tẹ́lẹ̀ tí ń bọ̀ yọ̀dà tẹ̀ Hamman Hamman ròyìn ẹ̀ pé máa ṣááín dínàmì ibi tí wọ́n fẹ́ ká kí ìdí ní ọmọ kó lọ sí lẹ́kì dídé ń kúrò ní àdúgbò kan ní ọmọ lọ sí àdúgbò kì dídé ń kúrò nílùú kan bí òfófó ẹ̀ bá ṣe gbàyè tó bẹ́ẹ̀ ni kíkó kú kiri rẹ̀ yóò ṣe pọ̀ tó lọ́pọ̀ jẹ́jẹ́ pé ní èdè Yorùbá àwọn Yorùbá náà máa ń pè wọn ní alárìnkà àlẹ́kàkùn ẹ̀ ní alákòókì àwọn tẹ́ ń kó káàkiri wọ́n ń pè ní alárìnkà wọ́n á máa pè wọn ní ẹsẹ̀ ìró ìyẹn tẹ́mọ́lẹ́sẹ̀ ìró yẹn ní pí mọ̀ ṣáà gbogbo òṣogbo ó lè tọ́nu ẹ̀ láàrin ọjọ́ kan ó lè rìn torí pọ́fẹ́ ṣiṣẹ́ mọ̀ṣá ìrìnbìnàmí tí ọ̀sẹ̀ lè yọ máa gbé káàkiri ọ̀sẹ̀ mọ̀ṣá ìrìnbìnàmí náà lọ́dọ̀ àwọn obìnrin wọ́n máa ń ròyìn wọ́n lè dé Yorùbá pé àwọn náà ni wọ́n lè gbé gbébùn wọ́n ní gbé gèlè èmi sọ fún wa pé gbé ìjáàbù náà ti wà báyìí gbé ìjáàbù kìmáà àwọn alátọ̀bàgbẹ̀rẹ̀ náà àwọn náà ti wọ́n ní olóòkùnkùn wọ́n ṣe kódà gbé nìkan ọ̀gùn bẹ̀ títí bíbọ̀ ọ̀nà nìkan nínú àwọn obìnrin wọ́n máa ń pè àwọn ọkùnrin náà ní pé gbé fìlà ẹ̀rọ ní tó bá ti wà náà tó jẹ́ sí pé ń gbọ́dọ̀ káàkiri òun gbé fìlà kiri náà ẹni tí sábà rí ìyàtọ̀ ń gbé fìlà kiri ẹni tí ò ní láàárí ẹni tí ò gbé sí ẹni tí ọ̀mọ́ ń tọ́ka náà gbèjì ààyè náà yẹn náà fi gbé rẹ̀ ah, gbé bọ̀rọ̀ máa kò ní sẹ́rí òun pẹ̀lú ọlọ́mọ́sà wà bẹ́ẹ̀ tó wà. pẹ̀lú àánú ọlọ́run àti ìbínú ọlọ́run gbà náà ọlọ́run bínú sí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ológun pẹ̀lú àánú ọlọ́run ọba ọlọ́run ọba fi sàlàyé fún ànábì Muhammad sallallahu alaihi kódà kí èèyàn jẹ́ ní sin lọ́run lójú méjèèjì abà nínú ọ̀run kíkí ọ̀gá ni nínú àwọn ìgbígbà nàbà wáyé nínú tààrà àti ṣe àà òkè ni tó bá jẹ́ sí pé a bá bá òfófó nínú sẹ́ẹ̀rẹ̀ tó mọ́ ń fi ọ̀rọ̀ dáàrin àwọn èèyàn rú ní tí ò ṣẹlẹ̀ tó mọ́ gbé káàkiri

irun rẹ kò tó dáadáa ó tún wá jẹ́ pé ó tún wá wá sọ òfófó ẹ̀kọ́ ọmọ fún ìyá jẹ́ ọ̀làgbára ò ní fẹ́ẹ̀rí kankan wájú ń fẹ́ ọ̀rọ̀ àwọn èyí òkè ní wọ́n nínú fẹ́ẹ̀rí rẹ̀ àwọn sàdé méjì kan àti fẹ́ẹ̀rẹ̀ wọn sallallahu alaihi wọn ni ànábì kọjá lọ́ńdọ́ nínú tàtọ́wà náà Sahih Bukhari Sahih Muslim ànábì lọ́ńdọ́ kan sallallahu alaihi ànábì kì í sábà dáa ní torí pé kò ní fẹ́ burú dọ́fẹ́ sí ànábì sábà máa ń rìn pẹ̀lú àwọn sọ̀hábà àwọn akẹ́kọ̀ọ́ wọn rọ́bí ọlọ́run ànábì wọn kọjá lọ́njọ́ náà wọ́n wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ní sàárè sàárè méjì ìtúwà lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì wá dá wọn sàárè tó fẹ́ dúró ah nǹkan ńlá kan hàn láàrin mo sì fẹ́ kẹ́kọ̀ọ́ mú innahuma la yu'azzaban innahuma la yu'azzaban ànábì mú nǹkan méjì wà láti kọ̀ǹfà mọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó ń torí pé ìpìlẹ̀ ni wípé kò yí sì pé ènìyàn kò rọrùn pé ènìyàn láti máa rí ní tẹ́lẹ̀ nínú sàárè ànábìwá fi nǹkan tá à fi máa ń kan pámọ́rọ̀ méjì òkè sáà innahuma la yu'azzaba ẹ̀yin sàbẹ́ ẹ má dá ọ̀ tí mo bẹ́ sọ fún yín tẹ́lí sàárè méjèèjì kan wó yìí àwọn méjèèjì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń jẹ ìyà wọ́n ń jẹ ìyà lọ́wọ́ lọ́wọ́ báyìí àwọn tánà bí jẹ́ ròyìn mọ́mí ní wọ́n kírùn lẹ́yìn ànẹ́bí wọn tó kú lọ́bí ọlọ́run tààrà ń gbọ́n kálìbà mẹ́rin tí ń bẹ lára máa gbọ́rọ̀ kiri nì ànábì ní lẹ́yọ̀ azabán wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ tí wọ́n lẹ́ ń jẹ wọ́n yà lọ́wọ́ nǹkan ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni ànábì wá ní ṣùgbọ́n ẹlọ́ discipline ọ yàtọ̀ síra wọn ẹ̀ṣẹ̀ náà yàtọ̀ síra wọn olùwà gbé ìyà tí wọ́n ń jẹ́ nínú sàárè náà gbọ́dọ̀ yàtọ̀ síra wọn mú jẹ́ títí ẹ̀ṣẹ̀ tó kọ́ sí àìyà yìí ọ yàtọ̀ síra wọn onílà yọ azaban wà má yọ azaban fi kẹbi ìnáwó làkẹbi àyàbí ẹ̀ṣẹ̀ ńlá kan wọ́n já o amma ahaduhuma ìkànnù àwọn méjèèjì ìkànnù àwọn méjèèjì lẹ́nu sàárè yìí ń labẹ́lò fakana yamshi bin namima àrẹ́bì ní máa àà yẹmú sí níta máa ń rìn kiri bí ṣe ń lọ òjò ni wọ́n máa lọ tàbí bí ṣe ń lóko ni wọ́n máa lọ ilé bí nínú àmì ìmọ̀ gbọ́yì sọ̀rọ̀ náà ní kíkà sí ìtí ń jìyà náà sáré ẹni tí wọ́n ń jìyà náà sáré ó yẹ kó yá bí ó jìyà láyé náà ó ti tọ́yàwó àlàyé kó tó lọ náà sáré kó tó jọ náà sáré nígbà tí sọ̀hàrí yóò ń tẹ̀lé tó jẹ́ sàábé tó kí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi ya jẹ́ nínú sàárè tí wọ́n tó kí lẹ́yìn ànábì ọ̀gbàálẹ̀ lára òkókó síse yìí kí làwà àtúntà sọ́ra ọ̀ àwùjọ ń orílẹ̀-èdè ń dàrú kéèsì ń bàjẹ́ àwọn ayé gan ń bàjẹ́ látara ká máa gbọ́ sókè ká máa sọ fún títà ká máa gbọ́ títà ká máa gbọ́ fún kó sì سنة wàhálà tó إنه ìwà àgbòrò الدعوة الحمد لله رب العباد والصلاة والسلام على خير العباد وآله وصحبه إلى يوم الثناء أيها المؤمنون إن الإسلام دين وعي ودين ثقافة وتقدم واحترام الحقوق ولقد اهتمت الشريعة الإسلامية بالملكية الفردية الخاصة وندد الناس إلى احترامه وحرم الاعتداء عليها قال تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل والناس في هذا الزمان يعرفون السارقة ويكرسون على التحذير منه صدقوا ولكن هناك ما هو أخطر من السرقة وهو الغصب وما أدراك ما الغصب ألا وهو السيطرة على ملكية الغير بالقوة والتكالب واعلموا أن ذلك أخطر من السرقة ولذا جاء لهم في الإسلام وعيد أشد من وعيد اللصوص قال تعالى إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في العرض فسادا أن يقتلوا إلى آخر الآية ولنتق الله تعالى أيها المؤمنون فلا ندعي ما ليس لنا قال رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم ẹ̀yin ẹrú san ọlọ́run ọba ẹ̀yin mọ́mìnì lọ́kùnrin ẹ̀yin mọ́mìnì lóbìnrin ẹ̀sìn Islam tí a wà nínú ẹ̀yìn dínú wáì ẹ̀sìn knowledge ni o wà dínú sákọ̀ọ̀fà ẹ̀sìn ọ̀làjú ni o wátàkọ́dúnmí wàhtíràn ẹ̀sìn tí ń tí wà pí ká máa ẹ̀sìn Islam ó púpà pé ká máa bọ̀wọ̀ ká máa respect ká máa rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú dúkìá ẹnìkejì wa innal Islam dínú wa ẹ̀sìn Islam ẹ̀sìn mímọ̀ ni o wọ́n ti yínú sákọ̀ ẹ̀sìn ọ̀làjú ni o wọ́n ta fásitì ẹ̀sìn tó ní ká gbọ́dọ̀ tó sójú kan náà ká gbogbo nǹkan tí ó máa yé wa rọrùn tí ó bá ti jẹ́ haram nípìnlẹ̀ inú sẹ̀ríà bisimilá máa ṣe sáré tọ̀ wọ́n ní kọjá nàbà wọn lẹ́ ìdíbí wáyà kẹsì ní ọmọ lè mùsùlùmí náà wà lẹ́yìn gbogbo nǹkan tó jẹ mọ́ ọ̀làjú ayé táàbí táyé tò táyé òkè rọrùn fáwọn ènìyàn èyí ti táwà náà sáájú mẹ́ bí mo ta kọsí wà sí rámi lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ní ká máa bọ̀wọ̀ fún nǹkan dúkìá àwọn ọmọ nìkejì náà ṣẹ̀ríà Islam wọ́n ti mú lọ́wọ́ méjèèjì báyìí wípé ownership ọwà náà ìgbésí ayé ṣẹ̀ríà Islam tó nílé nǹkan ká ní nǹkan gẹ́gẹ́ bí àwọn òfin ayé kan ti wá tí wọ́n ní ẹnìkan ọ̀dá ní nǹkan ó sì gbogbo ìyàwó ń yàwó ló pé ìyàwó mi ń kọ́ fẹ́ kí ìyàwó rẹ̀ pé ọfẹ́ lọ́dọ̀ rẹ̀ pé ìyàwó rẹ̀ ń kọ́ sọ pé ìyàwó mi ń kọ́ ara àwọn àwòrán pé ìsìláàmù ní a máa dá ní nǹkan inú sẹ́ríà òun náà sì ni ètò ayé òfin rọrùn torígbà al fún kálukú ní authority láti máa dá ní nǹkan fọ́ra gbogbo nǹkan tá bá wá dá ní ìrìn sẹ́ríà wá dáàbò bò ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ tàǹbà ẹ̀ bọ́ tàǹbà ẹ̀ ó tó ojú ọ̀nà táwọn ìyájá fi máa débi nǹkan ó bí ojú ọ̀nà méjì kí nǹkan tó ní àdìgbé mi ní tẹ́nìkan wá débẹ̀ kọ́ máa mú bẹ́ẹ̀ ni a bá débẹ̀ bọ́ọ̀ bàbá jà láyé ọgbà nǹkan nígbà ìgbàmù tí sì sí wàhálà tẹ́gbẹ̀ láyé ayẹ́sẹ̀ máa fara lókùn pé ká lọ báyìí ká lọ báyìí àwọn sásán ni mọ̀ láyé táwà yìí láti mọ́ sí báyìí lálùkì yámà ni <laughs> ẹnìkan wà nínú àwọn èèyàn tí wọ́n bá ti gba nǹkan dúkìá rẹ̀ láyé ó gbé sílẹ̀ ọ̀ràn

nínú ẹ̀sìn Islam àmọ́ dání nǹkan wọ̀ wọ́n sì ní kápọ̀ wọ̀ fún dúkìá ní dúkìá ọlọ́wọ́n bá sọ náà kọ̀ hàn yá ayọ́ alẹ́bí náà àmọ́ ẹ̀yin tẹ́ nígbàgbọ́ mo fẹ́ bá sọ̀rọ̀ láàtà ìlú àmọ́ wa alákùn báyìí náà kùn bẹ̀rẹ̀ bá ẹ má máa gbẹ́sẹ̀ lé ẹ má máa fa gidi ẹ má máa fi túláàsì gba nǹkan ní nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ ti ń fún yín tó bá wù láti fún ha ìfi túláàsì nǹkan tá a bá ti ní ni àbọ̀wọ̀ fẹ́ tó nínú sẹ̀ríà kódà fọ́tọ́ mọ̀ òrùka lọ́mọ kódà sọ́sọ́mọ tí ò ní láàká bí a sọ yọ̀ǹda kò wá jẹ́ pé nǹkan ńlá nìkan ni kódà kó sí nǹkan kéékèèké á gbà yọ̀ǹda bàtà tá a máa wọ ọ̀sálùwà láńbẹ̀ tí nìkan bá bọ́ ọ̀lẹ̀ tó bá lọ wọ ọ̀sálùwà látọ́ ọ bá gbé tó ń tẹ̀ bá lẹ́sẹ̀ rẹ̀ kódà kọjẹ́ pọ̀ bá ìwọ́dọ̀ wọ̀ tọ́mọ tó sì ní ẹ tó ní bàtà jẹ́rú ọwọ́dọ̀ sọ̀rọ̀ ìkíṣù bí ah ẹ má bínú ṣe yọ̀ǹda tó bá lóun ọ̀yọ̀ǹda wàláhì yọ gbà nǹkan ìjọ ń

nínú kọ́ wá tọ́ọ̀bà sí ń lé kọ́bọ́lẹ̀ rẹ̀ tàbí kó wù kọ́ ọ máa sọ̀rọ̀ lọ́kọ́ tọwọ́ bà kò rẹ kó jí fóònù ẹ lọ ó lè lé lẹ́nu gbogbo ẹnikẹ́ni tó bá ti jí nǹkan mú nígbà tí wọ́n ọ̀mọ̀ tí ń jí lọ́wọ́ nìyí wọ́n ń pè ní olè nínú ìṣẹ̀lẹ̀ à ṣùgbọ́n lọ́mọ pé bàbá olè ń bẹ òun náà ni alọ́ni lọ́wọ́ gbà ẹni tó jẹ́ sí pé owó rẹ ló filẹ̀ ní abẹ́mi rẹ̀ àwọn ilé ìwọ̀n ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ à nítorí wọ́n pe àwọn ilé ní muhari àwọn àwọn adigunjalè ọ̀tọ̀ ní ti yáwọn náà ṣẹ̀rí à ẹ̀wọ́n lọ bàbá àwọn ènìyàn òfúra sáàárín yìí gbogbo ẹnikẹ́ni tí bá ń tí ń lọ fagídí àbí túláàsì fẹ́ gba dúkìá onídúkìá ẹ lọ mà tó kọ́ ọ̀dà adigunjalè ni kódà kọjá sí pé ó ń tẹ̀ sílẹ̀ bóyá sáfù tọ́lẹ́ ní torí ẹ̀ lọ mà pé kọ̀ sí òkú tí ọ̀bà yọnú sí yọ́gbà àṣà ìjà أو àná òṣèré ọlọ́run bá sọ pé innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada ló fi jẹ́ sí pé ìyà tí wọ́n máa jẹ àwọn tí wọ́n bá ń dìkun jalè tán tú láti gba dúkìá onídúkìá náà ṣẹ̀ríà ó ju ìyà tí wọ́n máa fi jẹ olè lọ wọ́n náà mọ́dájọ́ olè náà ṣẹ̀ríà wọ́n gbé lọ́wọ́ ó sì ní nǹkan gbọ́dọ̀ yìí ṣùgbọ́n dìkun jalè àti tú láti gba dúkìá onídúkìá ọlọ́run ọba sọ pé àyìn yóò kọ́ tọ́dù ọlọ́run wọn pa wọn pàtó bàtì kìí ṣe bá jù lọ́wọ́ torí pé eléyìí ó fi túláàsì gbàǹkan ẹ̀ tí máa fi túláàsì gbàǹkan oríṣiríṣi ó lè gbé ma lọ́wọ́ ó sì lè má gbé ma lọ́wọ́ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí ọ̀dà ní bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ míì jù bá lọ àfà tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ tí ọ̀dà sí ọ kí nǹkan rẹ̀ jẹ́ nǹkan rẹ̀ ó lè torí ọ̀rọ̀ burúkú tí kan kó sílẹ̀ wọ́n náà digun jáde náà ni wọ́n tó sọ̀rọ̀ tí ọ̀dà torí kò wù láti sílẹ̀ ayin yukọtalu ọlọ́run ni ayin yukọtalu aw yusọ́labu aw tukọtọ̀ àìdí àwọn ìyàtọ̀ náà ròyìn náà ayá yẹn

lọ́mọ̀ pé tọ́ ọba fílẹ̀ tọ́ ọba ilé ló ń kán ni láì yọnú sí ẹ́sà gbèsè ìjọ alùkìyàmọ̀ sẹ̀ríà ìsìláàmù ni adá ní nǹkan ọwà nù sẹ̀ríà wọ́n sì dáàbò bo nǹkan tá a bá dá nínú sẹ̀ríà ìsìláàmù anábì wa sallallahu alaihi wa sallam wọ́n wá ń sọ fún wa à ń sọ̀rọ̀ gbá à ń sọ̀rọ̀ awú ẹ jẹ́ ká lọ mọ̀ pé àwọn ráìtì kan wà tó jẹ́ sí yóò kó bá fún ajọ́ ọlọ́njọ́ àti àmọ́ tá a fà sọ̀rọ̀ ẹ̀tọ́ ni ọba tí sàmójú ni ọba tí máa sàmójú kúrò ní tá a wa ìsábà sàmójú kúrò a máa bèèrè ráìtì wọ́n jẹ́ àrùkì àrùn fi mi ògún o ẹlùmí ó tún máa pé wàláì tààlà wọ́n kọbọ̀ lásán ló tún yàtàbò sí ẹ̀ ọmọ èèyàn ó tún máa lérí pé wàláà lọ́jà àrùkì àrùn àríkọmọgbà nǹkan wọ́n kọbọ̀ lásán ọlọ́run ọba tá wá dẹ́sẹ̀ láti rọrùn ìpìlẹ̀ ní pé máa ń sàmójúkúrò tẹ̀ ṣùgbọ́n yọ́n láìtì àwọn ènìyàn àbọ́dọ̀ sọ anábì alayhi salatu wassalam ó ní mani dá àmà rẹ̀ ìsàlà ẹ ń bá pè nǹkan tí èsì tiẹ̀ bóun ló ní tó bá pè má rẹ̀ èyí tí wọ́n ló ní wa ní àwa la ní àwa la ní ìlú ló stéètì ló kọ́ńtì ló àwa ìdílé wa ló ìran wa ló ní nǹkan tí èsì tí yín ànábì nípa láyé èyí sọmọlẹ́yìn mi ànábì ò

tí mi bá wà lè jẹ́nà lọ kò ní tẹ̀lé mi lẹ́yìn nù tánàbí sọ̀nù sallallahu alaihi wasallam ìbẹ́ka sọ́ra ká bẹ̀rù ọlọ́run lórí àwọn dúkìá wọn ní dúkìá tí a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn ènìyàn ká lọ́nà tó bófin náà tó ní ká bẹ̀ẹ́ bí ọba sí bùn gan kọ̀tẹ̀ ẹni tó ní nǹkan àbí sọ́ra yẹn ni ẹni tó ní nǹkan tá a bá lọ tọrọ lọ́wọ́ ẹ̀ pé fún mi nígbà tí àwọn tọrọ bára lọ́wọ́ ẹni pé fíṣẹ́ bí lè la tó ọba fún alhamdulillah tó ọba fún tó bá bú ọ oníndẹ́sẹ̀ ó sì lè máa bú ẹ kì í sọ̀rọ̀ yẹn ní pípò fún so tá a bá tọrọ wa kágbà tí wọ́n wa kódà àgbọ́dọ̀ ní tí ọ̀dá nínú sílùú ẹni tó ní nǹkan Islam tó yẹ kí gbogbo àwọn mùsùlùmí agbóyí kò yẹ ká máa bára níbi ìwà pálapàla ó yẹ ká lójútì ó yẹ ká sì làákàyè ká sì lo ẹ̀sìn tá à ń ṣe ká tẹ̀lé ẹ̀sìn tá à ń ṣe tá fẹ́ ṣe nǹkan tá fẹ́ tọrọ nǹkan káàrin tó yẹ káàrin pẹ̀lú ẹ̀ ìlànà tó yẹ kárìn lórí ẹ̀ kárìn káà bá rìn pẹ̀lú ẹ̀ á rí pé nǹkan yóò tètè fún wa nílànà ṣẹ̀ríà ṣùgbọ́n ká wá sọ́ di gbígbà tó máa ta ni wá pé àá lọ nǹkan gbà lọ́wọ́ ẹni tó ní nǹkan ni eléyìí kí ìsìlànà tó bá ṣẹ̀ríà mú ká bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba kó sí alẹ́ tí wọ́n máa bẹ̀rù rẹ̀ gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí ń bẹ lọ́rùn wa ọlọ́run bá wa ká kú lọ́rùn wa lọ́rùn gbogbo ẹni tí ò tí wọnú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ọlọ́run máa lé wa jìnà tẹ́tọ̀ ẹlẹ́tọ̀ wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin